ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wa Al-Hikmat orúkọ ìgbádùn bàbá wa Khalifa Muhammad Kamil Muhammad Awal Garu tí wọ́n mú yànnà náà ọ̀rọ̀ fún wa nípa bí àti ṣe ẹbí àtàwọn obìnrin tí a fẹ́ òun náà ni wọ́n ti ń bá wa sọ yìí iléeṣẹ́ tí ń ṣe onígbọ̀wọ́ abala tí à ń gbádùn yìí náà ni iléeṣẹ́ Garutech Nigeria Limited kí ọlọ́run dákun má bà iléeṣẹ́ náà jẹ́ iléeṣẹ́ náà ń táwọn ń ṣe ni automobile and garage equipment náà làwọn ń tà ni wọ́n sì ń kọ́ àwọn èèyàn bí wọ́n ti ń lò ó spray boots tí wọ́n fi ń kun mọ́tò tí wọ́n fi ń bèèkì mọ́tò ẹ bá lọ sọ́dọ̀ wọn wọ́n ń mọ̀ nípa ẹ̀ wọ́n ń kọ́ àwọn èèyàn bí wọ́n ti ń lò wọ́n tẹ̀ máa ń tà fún àwọn ènìyàn àti alignment and wheel balance equipment gbogbo ẹ̀ pátápátá ní bẹ ní iléeṣẹ́ Garutech Nigeria Limited pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà Garutech náà eh, ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run tẹ́ bá fẹ́ kàn sí Garutech ẹ pè wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero two three one nine zero six zero six zero eight zero two three one nine zero six zero six tàbí kẹ́ ẹ lọ pàdé wọn lórí wẹ́bsáìtì wọn www.garutech.net www.garutech.net pẹ̀lú ògbọ́n ọlọ́run ṣára tẹ́ bá ti kàn sí wọn inú ní iléeṣẹ́ gẹ́gẹ́ ní ọba yẹn sọ̀rọ̀ bàbá fatah sheikh alhaji muhammad lukman muhammad awal garu ọlọ́run níjọ́ bàjẹ́ fún bàbá náà ọlọ́run muhammad ọdọ́ọlọ́wọ́ bàbá. Hmm. tọ alhamdulilah alhamdulilah ẹ rí àwọn obìnrin tí ọlọ́run ṣe léèwọ̀ fún wa pa àgbọ̀dọ̀ fẹ́ òun la kà kalẹ̀ yìí bàbá sì wọnú ayé gbogbo ẹ̀ ò fẹ́ lójútùú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí wọ́n ti ṣe ní tó jẹ́ nǹkan èèwọ̀ tá a ti sọ di ẹ̀tọ́ látara ẹ̀tọ́ ọmọnìyàn human right àmúgbọ́n tó bá jẹ́ ẹni tó fẹ́ ṣe tọ́lọ́hún àfi kó tẹ́tí sọ̀rọ̀ lọ́hún kó sì tẹ̀lé àmọ̀ràn lọ́hún ètò àwọn sọ lọ́nà ni bá a ti ṣe yan obìnrin kó tó wá di pé a bọ́ sórí àwọn method wo ni wọ́n ń lò fún family planning ibi tá à ń lọ gan-an nìyẹn hmm. gbogbo àwọn method tó wà tí wọ́n ń lò fún family planning èwo gan-an ló bá tẹ̀sìn mu èwo la gbọ́dọ̀ dédìí ẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà látara pé èèyàn wá yan obìnrin à ń láti wá wo báyìí pé Kùránì sọ fún wa pé unna libasun lakum wa antum libasun lahunna hmm. ọlọ́run pé obìnrin ó pè wọ́n láṣọ bora fáwọn ọkùnrin hmm. ó pè àwọn náà láṣọ bora fún wọn ọ̀rọ̀ sí lọ́lọ́run sọ fún wa tábàmọ̀ tí wọ́n ń pè ní aṣọ iṣẹ́ táṣọ ń ṣe àfi kó jẹ́ nǹkan tí yóò mọ̀ ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láyà àkọ́kọ́ aṣọ máa dáàbò bo ìhòòhò ni máa dáàbò bo ara táṣọ bá ń dáàbò bo ara ajẹ́pàtọ́kọ àtìyàwó wọ́n gbọ́dọ̀ jẹ́ aláàbò fún ara wọn wọ́n gbọ́dọ̀ jẹ́ aláàbò bó ti dá sí pé báṣọ ṣe ń bo ara kò níbi ẹ̀gbin àti nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́kọ àtìyàwó ni wọ́n gbọ́dọ̀ ṣe jẹ́ aláàbò fún ara wọn iṣẹ́ kí laṣọ tó ń ṣe aṣọ á máa bo àbùkù tó bá wà lára mo ti wà yí nísìn bá ipò ń bá ní owó níbì kan lára nísìn aṣọ tí mo wò yóò jẹ́ kẹ́ rí bá pé egbò kan ó ń ṣèyàn níbì kan táṣọ ti bò ẹ̀ ní rí bá jẹ́ bẹ́ẹ̀ náà àtọkọ àtìyàwó gbogbo tó ń jẹ́ àbùkù tí ń bẹ lára oníkálukú ni wọ́n gbọ́dọ̀ dáàbò bò fún ara wọn obìnrin yìí bọ́ta kó mọ wá sọ àlébù ọkọ rẹ̀ ọkọ náà yìí sì hmm. bọ́ta kó mọ wá sọ àlébù ìyàwó rẹ̀ òun náà ni ònà libasun lakum wa antum libasun lahunna iṣẹ́ kí laṣọ tó ń ṣe aṣọ àmọ́ kó ẹ̀wà bá ni nígbà tí wọ́n bá wọ̀ tó já sí pé atọ́kọ àtìyàwó wọ́n gbọ́dọ̀ máa wá dákun ẹwà ara wọn ni kọ́kọ́ máa dákun ẹwà ìyàwó kíyàwó náà kó máa dákun ẹwà ọkọ ara ṣẹ́ tá aṣọ ń ṣe náà ni bákan náà aṣọ olówó jẹ́ ohun tó súnmọ́ ara jù eléyìí já sí pé atọ́kọ àtìyàwó wọ́n láti jẹ́ni tí wọ́n jìnnà síra wọn wọ́n láti súnmọ́ra wọn wọ́n láti máa finú hanra wọn wọ́n láti máa fi ọ̀rọ̀ hanra wọn gbogbo eléyìí náà ara pé à ń pilẹ̀ family ṣé mo sọ nípìnlẹ̀ pé ẹbí tá a fẹ́ plan yìí ó dà gẹ́gẹ́ bí kóòsì tó fẹ́ kó tíìmù jọ òun ló ti mọ style tóun fẹ́ gbá ó ti mọ style tóun fẹ́ lò pátá tó fẹ́ lò yẹn ló máa wá fi wo àwọn wo ni wọ́n máa qualify láti ṣe bẹ́ẹ̀ náà lọkùnrin náà rò pé irú ẹbí tí mo fẹ́ sẹ̀tì ó da mo dà níyàn láti bímọ mẹ́rin mo dà níyàn láti bímọ mẹ́wàá nítorí nǹkan báyìí nítorí nǹkan báyìí ọmọ mẹ́wàá tí mo fẹ́ bí ìṣóbìnrin kan lè bí àbí méjì yóò ti ní nínú ìpalẹ̀mọ́ tọ eléyìí ló kọ síwájú tí wọ́n bá ti wá síwájú àwa fẹ́ wo kí ni àwọn ìlànà tí wọ́n là kalẹ̀ gẹ́gẹ́ bí òde ìgbàlódé tí gbogbo mùsùlùmí náà sì jìnnà sínú èwo ní tí gbogbo mùsùlùmí jì sínú ẹ̀ èwo gan lọ́lọ́run fọwọ́ sí èwo lọ́lọ́run fọwọ́ sí àkọ́kọ́ nínú ẹ̀ nínú àwọn mẹ́tọ̀dì tó wà ńlẹ̀ àkọ́kọ́ nínú ẹ̀ ni etí olóyìnbó ń pè ní spacing ká fi ààyè lẹ̀ láàrin ọmọ kan sí kan ara family planning náà ni pé ó dáa láàrin ọdún mẹ́wàá mo fẹ́ bímọ mẹ́rin tí wọ́n bá fẹ́ bímọ mẹ́rin láàrin ọdún mẹ́wàá ó ti mọ̀ pé gáàpù bíi two two years ni wọ́n á máa dé sí Islam ó encourage wa ká plan dáadáa lára ẹ náà bọ́kùnrin àtobìnrin bá ń ṣe látara pé wọ́n ti wọ́n ti fẹ́ kí ìmí wáyé wọ́n ń pè nǹkan kan ní withdrawal àbí ká máa lo rọ́bà dáàbòbò tó ń pè ní hmm. condom hmm. eléyìí náà lára method ni. lára àwọn method ti sálò lọ́dọ̀ tí wá. Eh, bẹ́ẹ̀ ni bákan náà ara ẹ̀ náà ni abortion. Hmm. bẹ́ẹ̀ ló bá kí ló dé bá jọ sọ pé mẹ́ta lábí mẹ́rin lábí kí ló ó lọ gbé e yọ abortion ara mẹ́tọ̀dù tí wọ́n lò náà nìyẹn lára àwọn mẹ́tọ̀dù tó ń lò wọ́n pe kíní kan ní sterilization léè tó jẹ́ pé bíi minor operation wọ́n á ṣe fọ́kùnrin láti fi n tó lè di nǹkan ọmọ lára ẹ̀ láti ṣe ara mẹ́tọ̀dù tó ń lò náà nìyẹn ara ẹ̀ náà ni contraceptive pill ká máa lo oògùn láti dáàbò bo pé kóyún mọ̀ wá ara ẹ̀ náà ni ara ẹ̀ náà ni nǹkan tó ń pè ní celibacy àwọn kan kún practice pé àwọn ò tiẹ̀ kúkú ní bímọ ṣé wàá rí gbogbo ìtawà kakalẹ̀ yìí bó òyìnbó ti ṣe làákalẹ̀ fún wa nìyẹn táwa náà sì ń tẹ̀lé kí wàá ní Islam sọ nípa ẹ̀kọ́ ọ̀kan rẹ̀ òun la padà wá ṣàlàyé ibẹ̀ yẹn gan-an là ń lọ hmm. lóòótọ́ a fẹ́ ṣe family plan lóòótọ́ o method yìí ló wà nílẹ̀ lóòótọ́ tó ní kálukú ń lò hmm. ṣé ìtẹ́mi ń lò yìí ṣé bófin Ọlọ́run bá mu kí ni Islam sọ nípa rẹ̀ hmm. tọ́ ẹlòmíì ò mọ ìmí rárá abortion yìí náà ló mú ẹlòmíì tó bá ní kó máa ka iye oyún tó ṣiṣẹ́ ọkọ yìí náà ló ní fún o kì í ṣàlè o àmúgede pé àfẹ́ bí kọjá ayé tó wà nílẹ̀ yìí làwọn hmm. à ń ṣẹ́yún ẹlòmíì náà sì ti lo nǹkan tó ti ba ilé ọmọ ẹ̀ jẹ́ hmm. jẹ́ pé àrùn tó padà dá sí lára wọ́n ń gbé káàkiri náà ni kò rójútùú sí mọ́ bẹ́ẹ̀ náà lẹ́lòmíì ti lọ ṣe eh, sterilization hmm. wọ́n ti yọ nǹkan tó le di ọmọ lára ẹ̀ wọ́n ṣe minor operation fún surgery wọ́n ṣe fún nǹkan ara ẹ̀ kò le do ọmọ mọ́ nígbà táwọn ọba padà wá dé lọ́jọ́ iwájú yóò dàbámọ̀ so gbogbo eléyìí òun la fẹ́ yẹ̀wò dáadáa àmọ́ wa mu ní ẹyọ kọ̀ọ̀kan èjèèjì kí ni Islam sọ ń pa eléyìí kí ni Islam sọ ń pa eléyìí eléyìí a lè lò eléyìí a lè lò lónà owó náà ló ń gbé ayé ànábì gan kí lànà bí sọ nípa rẹ̀ sallallahu alaihi wasallam hmm. èyí ń bẹ gan là ń lọ táwa fi orí tọ́píìkì táfi tì kọ́lọ́n àtàwátà ń wí àtàwa tá à ń gbọ́ ìbálẹ̀jọ́ dáadáa ní kọ́lọ́n jó jẹ́ fún wa làlá haúlà wà lákú wọ́tá ilà bìlà iléeṣẹ́ garutech ọlọ́mba pẹ̀lú wọn. Eh, bàbá wa garu tá à ń torí ẹ̀ tá à ń pariwo pariwo wọn hmm. iná ọlọ́mba àṣekẹ́ àti gẹ̀ fún wọn. àwọn ìyá wa tó ń ra àlùbáríkà fún wa lọ́dọ̀ wọn táwọn náà ti wọn wájú ọlọ́mba akẹ́ bisimilayi rahman rahim kul hmm. huwallahu ahad ahad amin. Ah, ah. ọ̀rọ̀ lẹ́gbọ́n yóò gbẹ olólùgbọ́ wa hmm. gbogbo olólùfẹ́ fún ọtọ ọba fẹ́ kàn sí bàbá wa fàtàlà sheikh muhammed kamil garu ẹ pè wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero two three zero two three eight zero eight zero eight zero twenty three zero two thirty eight zero eight náà ní nọ́mbà bàbá wa fàtàlà sheikh khalifa garu tí wọ́n bá wa sọ̀rọ̀ tán nísìnyí kọlọ́n dákun ó sábà sàlékún mímọ̀ fún wa kọlọ́n bá sàlékun láàkà ẹ̀kọ́ bá sàlékun òye ọlọ́dẹ muhammed lọ́dọ̀ fún ọtọ́ bá fẹ́ kàn sí iléeṣẹ́ garutech tí wọ́n ń so nígbọ̀wọ́ ètò yìí bóyá o fẹ́ ra àwọn kan nú àwọn equipment tí a sọ yìí ni bóyá automobile equipment wọ́n fẹ́ rà ní garage equipment spray boot alignment and wheel balance àbọ̀ fẹ́ kọ́ nípa bá ń ṣe ń lò ó láwọn àtìgbàlódé pé wọ́n sọ̀rọ̀ ìrọ̀bà sọ̀rọ̀ zero eight zero twenty three nineteen zero six zero six zero eight zero twenty three nineteen zero six zero six àbọ̀ tó fẹ́ mọ̀ nípa iléeṣẹ́ wọn lọ sórí ẹ̀rọ alátagbà www.garutech.net www.garotech.net gbogbo àwọn tó bá fẹ́ mọ̀ nípa iléeṣẹ́ garotech pátápátá gbogbo ẹ̀ lọ́mọ bá pàdé lórí àwọn abala yẹn kọ́lọ́run dákun mọ́sá gbọ́dẹ́ nìkan kan wa ọlọ́run muhammed ọdọọrọ. a lọ sókè lọ́wọ́ nísìnyí ètò tí ì parí òun èso tí ń ṣètìwájú Al Hikmat lẹ́tọ̀ ètò ní Al Hikmat ẹ̀sìn ẹ̀kú kalẹ̀.